إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله الله أترى صلاة فوانا بوا محمد صلى الله عليه وسلم أتما تسواج لري على ترى عمدة الأحكام أيتي الإمام عبد الغني المقدسي رحمه الله تعالى تكجو نور نبوة محمد صلى الله عليه وسلم أيتي أنبيو أوناني كتاب القصاص ọ̀rọ̀ lórí ìgbẹ̀san ìyà tí islam tí ó kọ sí gẹ́gẹ́ bí nǹkan tí a ṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tí ó kọjá a ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní walakum fil hayatun ya ulil albab ọlọ́wọ́ bá ní ẹ̀yìn tẹ́ jẹ́ onílàákàyè òfin wípé kẹ́ gbẹ̀san táwọn ọlọ́mọba subhanahu wa ta'ala tí agbékalẹ̀ fún yín ọlọ́mọba subhanahu wa ta'ala ní ìṣẹ̀mí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín aṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí eléyìí ọ̀wọ́ ni pé ká ní pé ẹni tí ó bá gbẹ̀míyàn tó máa má gbẹ̀míyàn tá a bá filẹ̀ kó lọ bẹ́ẹ̀ nǹkan ẹ lè má jẹ́ nǹkan tí ó wúlò fún ẹni yẹn in fact ó lè jẹ́ encouragement fún un láti máa wo àbàjẹ́ lọ láti máa ṣẹ̀mí àwọn èèyàn lófo lọ ṣùgbọ́n tó ń gangan fún rẹ bá mọ̀ wípé tó ń bá gbẹ̀mí yàn tó ń máa mọ̀ gbà á wọn ó gbẹ̀mí tòun náà padà yóò tọwọ́ ọmọ rẹ̀ báṣọ bẹ́ẹ̀ ni kú rẹ̀ níjànú ìmáṣerú eléyìí fún àwọn èèyàn ìdẹ́ẹ̀mí àwọn èèyàn sí ni jẹ́ kí àwọn èèyàn máa gbé ayé rọrùn ni bẹ́ẹ̀ ni jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó máa wà nínú ìlú ni eléyìí ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún wa wípé walakum fil qisasi hayatun ya ulil albab ọlọ́run ní ẹ̀yìn tẹ́ jónílà káyì òfin wípé kẹ́ padà tá a ṣe ìṣẹ̀mí bẹ́ẹ̀nbẹ̀ fún yín bákan náà sọ fúnra wa pé ìgbà míì èèyàn lè mọ̀ọ́mọ̀ kó gbẹ̀míyàn àbí kó mọ̀ọ́mọ̀ ṣáàyàn ní ọgbẹ́ ẹ̀sìn lè encourage wa ń gbà mí pé ká ṣàmójúkúrò fún ẹni yẹn tó bá ṣe wípé ìṣàmójúkúrò fún yóò tún ẹni yẹn ṣe ẹlòmíì lè ṣe àṣemáṣe tó bá rí àtúnṣe yóò ṣàtúnṣe irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀sìn encourage wa wípé tá a bá lè ṣe àmójúkúrò eléyìí náà nǹkan tó dáa ni òun ló fi jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ètò ni bẹ́ẹ̀ ni ẹwà ń bẹ nínú rẹ̀ púpọ̀ ẹ̀sìn òdẹ́ ní dídẹ tó ṣe wípé yóò máa encourage àwọn tí wọ́n hùwà àbàjẹ́ àwọn tí wọ́n ń ṣẹ̀mí àwọn èèyàn lófò àbí àwọn tó ṣe pé wọ́n ń ṣàwọn èèyàn lọ́gbẹ́ ìkókó nìkan fún wọn lẹ́ẹ̀kan máa lọ at the same time ẹni tá a bá rí wípé ká fi ilẹ̀ tó ń bó jẹ́ pé ó mọ̀ ọmọ ṣe nǹkan yẹn ni ipe nǹkan tó lè kọ̀rẹ́kìtì ẹ̀ ni ẹ̀sìn ẹ̀ǹkọ́rẹ́jì wa ká ṣàmójúkúrú fún a lè wá ṣàmójúkúrú lọ síbi pé ká má gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ a dẹ̀ lè ṣàmójúkúrú lọ síbi pé ká gba nǹkan tí wọ́n ń pè ní díà tá a sì padà máa ṣàlàyé fúnra wa. عن عبد الله بن مسعود رضي الله عنه لا تيودو عبد الله بن مسعود قالوا بقبا ينسي قال أصبائك قال رسول الله صلى الله عليه وسلم وديشي الله وباني أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء إن كان كوكو ننو التومي نيا تي الله وبو كوكو شداجو للوري òun náà ni ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ ẹni tí ó gbẹ̀míyàn tó máa má gbẹ̀míyàn lára àwọn nǹkan tí ọlọ́run ọbọ̀ kọ̀ọ̀kan dálẹ́jọ́ nínú tó ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ mi ènìyàn nu sọ ló fi jẹ́ pé ó léwu púpọ̀ kí a máa gbẹ̀mí ara wa ìjẹníyà ńlá ó ń bẹ fún ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ń wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi jẹ́ wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún àwọn sahaba rẹ̀ ẹ ṣọ́ra níbi ìmọ̀ tẹ ẹ̀jẹ̀ lẹ̀ torí pé ẹ̀jẹ̀ tẹ bá ta lẹ̀ ẹ má rò pé nǹkan tí ó lọ lásán ni lára àwọn nǹkan tí ọlọ́wọ́n ọbó kọ́kọ́ ṣe dájọ́ lé lórí ni bó jẹ́ pé lára àwọn nǹkan ẹ̀sìn bá pa wá láṣẹ nǹkan àkọ́kọ́ tí ọlọ́wọ́n ọbó kọ́kọ́ yẹ̀wò ń bi yẹn òun náà nìrun wa gẹ́gẹ́ bí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó sọ ipe awwalu ma yu haasabu alayhi la abdu yawm alqiyamati sọlá nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ṣirò ọmọ ènìyàn lé lórí tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ ìjọsìn òun náà ni asọ́lá onírun fa'in sọ́lá sọ́lá sá irú amali tí ìrún bá lálàáfíà òun ni kí iṣẹ́ rẹ̀ tó kù lálàáfíà wà in fasadat fasada sairu amali tí ìrun ò bá lálàáfíà in tó súnmọ́ òun ni kí iṣẹ́ ọmọ ènìyàn tó kù náà kó mọ́ lálàáfíà téèyàn bá jẹ́ni tí ìrun ẹ̀ lálàáfíà yóò jẹ́ pé àwọn iṣẹ́ rẹ̀ yókù náà yóò lálàáfíà ṣùgbọ́n kí ìrun lálàáfíà ibi tí ìṣù wà gangan nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ìrun táǹkì irun tó ṣe wípé kò ní ìlapa lára wa ni ọlọ́run ọba ń sọ fún anú alukur'an kẹrin oní iná sọláta tẹ́nha anilfàṣà iwọlmúnkà irun a máa kọ ìwà àbàjẹ́ fún yàn àti nǹkan tara kọ́ ṣùgbọ́n aréyàn tó ń kírun ó sì ń hùwà àbàjẹ́ ó ń kírun ó ń ta tẹ́tẹ́ ó ń kírun ó ń ṣe zìnà ó ń kírun ó ń mutí ó ń kírun ó ń gba rìbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí ọlọ́run ọba tó kọ̀ fún wa ó túmọ̀ pé ó túmọ̀ sí pé irun rẹ̀ ò tí ì ní làpàlà rẹ̀ torí pé iná sọ̀lá àtàtẹ̀nà ànífà ṣàyíwọ́lmúnkà irun a máa kọ̀wà àbàjẹ́ fún yàn àti nǹkan tára kọ̀ òun ló fà tó pé àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí alimam ahmed rahimahullahu ta'ala ṣe gbà wá wọn lọ muhammad sallallahu alaihi sọ fún jọ́ kan wọ́n ni arakunrin kan o ma n kirun ṣùgbọ́n ó máa ń jálè anamsọ allah asalam ni satan ha ó tu irun rẹ̀ a sì padà sọ fún un pé kó má jálè mọ́ ó túmọ̀ sí pé irun yìí ò tí wọ́ lára ni sọ ẹni tó bá ń kírun bó ṣe yẹ ká kí ntí ó yẹ kárí lára ẹ̀ òun ni pé àwọn ìwà rán dandan ọtí mímu ni tẹ́tẹ́ títa ni olè jíjà ni zìnà ṣíṣe ni ìgbà bíráìbù ni owó èlé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan tí ẹ̀sìn kọ̀ fún wa àwọn nǹkan yẹn yóò jìnà sí ni so ló jẹ́ pé awwalu ma yuhasabu alayhi la abdu yawm al-qiyamati as nǹkan àkọ́kọ́ tọ́lọ́wọ́ bó ṣe ṣirò ọmọ ènìyàn lé lórí òun náà ni as irun rẹ̀ fa in salaha salaha sa'iru amali tí n bá da àwọn iṣẹ́ yòókù náà ó súnmọ́ kan da wa in fasadat fasada sa'iru amali tí irun bá ti dá in tó súnmọ́ ni pé kí iṣẹ́ yòókù náà má dá ṣùgbọ́n tó bá di pé ẹ̀tọ́ ọmọ ènìyàn láàrin ara wọn síra wọn eléyìí ó jẹ mí lówó ó gbé mi lówó ó ṣe lé nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bó kọ́kọ́ ṣe ìdájọ́ lórí rẹ̀ òun náà ni àdìmá ẹ̀jẹ̀ ló fi jẹ́ wípé ẹ̀sìn kọ̀ fún wa ká máa dẹ ẹ̀jẹ̀ ara wa lẹ̀ ọlọ́ni wàhálà taqtulu anfusakum ẹ má para yín inna Allaha kana bikum ọlọ́wọ́n ọba oníkẹ́ ni ọba tó jọba láàánú fún yín ni kò dá yín sórí ilẹ̀ ayé pé kẹ́ ẹ máa para yín ìmọ̀ para yín ìwà àwọn èèyàn jẹ́gànjẹ̀gàn ni ìwà ìwà àwọn ọmọlẹ́yìn èṣù ni tó jẹ́ pé a gbọ́dọ̀ pààyàn ká tó wọ́n jẹ́ pé ní tá pa ẹni tó jẹ́ mùsùlùmí ni ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza uhu jahannamu. خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما ẹni tó bá fi lè mọ̀ọ́mọ̀ pa mùsùlùmí irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ní n tá a fi san lẹ́sàn ní já ànámà n tá a fi san lẹ́sàn ọ̀hún ní já ànámà khalidan fiha tí a máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére àbí fúngbà gbọ́ọ́rọ́ wàhádìbáláhù aláìhí irú èèyàn bẹ́ẹ̀ ó ti rí ìbínú ọlọ́run ọba yìí wàlàánà ọlọ́run ọba gbé jìnnà sí ìkẹ́ rẹ̀ wà á dẹ̀lá wà á dábà ní àdìmá ọlọ́wọ́n bá dẹ̀ palẹ́ sí kalẹ̀ fún lóyìn ẹ̀bẹ́ ìyà tó tóbi kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa so ló jẹ́ pé ẹni tó bá gbẹ́sìn yé kò ní wọ ọmọlàkejì rẹ̀ kò nítorí pé bísínẹ́sì kan dá wọn pọ̀ kò ní wọ ọmọlàkejì rẹ̀ kò nítorí ọ̀rọ̀ obìnrin kan kò ní wọ ọmọlàkejì rẹ̀ kó nítorí pé kankan bẹ láàrin àwọn kó wá ní òun ó pa ni tó kù àbóhun ó ra assassin sí i mùsùlùmí ó kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ ìwà àwọn èèyàn jẹgẹjẹgẹ ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó fi ìlérí ìyàkalẹ̀ fún ẹni tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé nǹkan tí agbọ̀rọ̀ jìnà sí ni ká ní kankan dá wa àtìyàn kan pọ̀ àjọ ń dupò kan bí iṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó wáyé pé the next thing òní ká wá àwọn tí ó yanjú rẹ̀ eléyìí ó kì í ṣe ìwà olùpáyọ̀ ọlọ́wọ́n ọba ìwà àwọn ọmọlẹ́yìn ṣaitan ni kọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala kó yà wáyà tí àwọn èèyàn bá mọ àwọn nǹkan wọ̀nyí dáadáa tá a rẹ̀ mọ̀ pé ayé tá à ń bẹ nínú ẹ̀yìn náà fúngbà díẹ̀ ni kò sẹ́ni tó ṣe pé yóò máa bẹ lọ gbére tó bá ṣe pé nǹkan bẹ lọ gbére ni anabi muhammad sallallahu alaihi wa sallam ni ò bá máa bẹ lọ ṣùgbọ́n ọlọ́wọ́n bá sọ fún kàtígóríkàlì ni ó ní wàá máa jà ánà libashari min complicated hold à ní kéèyàn kan máa bẹ lọ síwájú rẹ̀ anabi muhammad sallallahu alaihi wasallam dà má abubakar dà umaru dà usmanu dà ali dà àwọn afa ńláńlá jankajanka wọn náà dà imam malik dà imam shafi dà gbogbo àwọn afa yìí gbogbo àwọn ẹni ọlọ́wọ́n bá yìí ni wọ́n ti kúrò lórí ilẹ̀ sọ ẹni tó ṣe yí pé ó bá wò ó yí pé torí ayé kan torí ìròyìn di ayé kan lòun fẹ́ fi gbẹ̀mí èèyàn kan ní àwọn olówó ṣáájú dà gbogbo wọn náà ni wọ́n ti lọ kálukú náà ni ó jẹ́ pé ọlọ́wọ́n ọba kálukú ni ó kúrò lórí ilẹ̀ káwa torí ayé kátorí páńlẹ̀ ipò kan kò ṣe pé yìí ńlá fi máa para wa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ẹ gbọ́dọ̀ dán o ẹni tó bá dánrú ẹ̀ wò ìjẹniya rẹ̀ jẹ́ ànámà ni so ló fi pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní awalu máa yí kọ̀dọ̀ nǹkan àkọ́kọ́ tó ṣe wípé wọ́n ó máa dálẹ́jọ́ tí wọ́n máa gbé yẹ̀wò nínú kéèsì àwọn ọmọ ènìyàn láàrin ara wọn bẹ́yìn náà sì yẹ̀wò malkiyamati fìdímà òun náà ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam lára àwọn ọ̀rọ̀ tí ó sọ fún àwọn sàhábà ó sọ fún wọn jọ kan ó ní atadruna bal muflis ǹjẹ́ ẹ̀mẹ́ni tí wọ́n ń pè ní muflis èdè lárúbáwá lànàbí sọ fún wọn muflis àwọn sàábé wọn sọ táwọn mọ̀ ní tán pè ní muflis ní èdè larba wọ́n ní almuflis minna man la dinara lawala dirham ẹni táwa mọ̀ tán pè ní muflis lédè larbawa òun lẹni tó ṣe pé kò lówó tí ò lówó ó jó kanlẹ̀ bíi táyà mọ́tò òun ni ẹni tí àwa mọ̀ sí muflis táwọn ìbádẹ́ ti bèèrú nǹkan báyìí lọ́wọ́ wọn wọ́n mọ̀ pé ó fẹ́ dá wọn lẹ́kọ̀ọ́ kan ni òṣìṣẹ́ ọlọ́run wa sọ fún wọn pé almuflis man àti yọmọlkìyàmẹ́tì قد قتل هذا وقذف هذا وأكل مال هذا ẹni tí a ń pè ní mufilisi nínú ẹ̀sìn òun lẹni tó ṣe pé tó bá jọ́ ń gbé ní alkiyama yóò wá lẹni tó ṣe kó ti ru àwọn ẹ̀ṣẹ̀ kí làwọn ẹ̀ṣẹ̀ náà ó pààyàn kí làwọn ẹ̀ṣẹ̀ ó jọwọ́ eléyìí kí làwọn ẹ̀ṣẹ̀ ó accuse eléyìí kó ṣe zina anabawa muhammad sallallahu alaihi wa sallam òun ni n tí ó padà wá kángun rọrùn báyìí irú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni wípé àwọn èèyàn tó pa tó ṣe jàǹbá fún wọn ó múnú ṣe ládá tó ṣe wọn ó fi fún gbogbo àwọn tó ṣe jàǹbá fún hátà ìdáfáàní àti asánàtù òjíṣẹ́ ọlọ́run bá ní kò wá ní níṣẹ́ dáadáa kan mọ́ fún mọ́tòrí àfẹnáàrà lẹ́yìn wọn wà sọ sínú náà kọ́lọ́mọba subhanahu wa ta'ala kọ́mọ́ṣẹ́wà lọ́mọ náà so àwọn nǹkan tọ́lọ́run wá lóhun ò fẹ́ in tó pọ́n wa lé gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run ọba in tó pọ́n wa lé gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni ká jìnà sí àwọn nǹkan wọ̀nyẹn àwọn nǹkan tọ́lọ́run bá dẹ̀ lóhun fẹ́ in tó pọ́n wa lé ní ká ṣalápá ní tètè àti ṣe àwọn nǹkan wọ̀nyẹn so eléyìí sọ fún wa ká jìnà sí wípé à ń tẹ̀ àwọn èèyàn ẹlẹ́ má jẹni tí ó ṣe wípé yóò contribute gbólóhùn ẹyọ kan láti lè fi gbẹ ẹ̀mí ọmọ ènìyàn jìnnà sí ìwà burúkú ni táwọn èèyàn bá ń ṣe lẹ́yàmẹ́yà àti gbogbo orú àwọn nǹkan oríṣiríṣi kan ṣe lórúkọ òṣèlú ni lórúkọ ẹ̀sìn ni lórúkọ ìwàkíwà ni gbogbo àwọn nǹkan ìta gbọ́dọ̀ jìnnà sí ni torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kọ̀ fún wa bẹ́ẹ̀ ló ṣe ìlérí ìyà fún gbogbo ẹni tó bá ń pààyàn ansal bin abi afma látọ̀dọ̀ salomon abu afma قال أصبعي بي انطلق عبد الله بن سال ومحيصة بن مسعود إلى خيبر àwọn èèyàn méjì tí wọ́n dárúkọ yìí àkọ́kọ́ abdullahi ọmọ sáàl ẹ̀kejì muhayyisọ ọmọ masoud àwọn méjì lọ sí ìlú kan tí a ń pè ní khaibar khaibar yìí àwọn yahudi àwọn jews àwọn ni wọ́n ń bẹ́ ń bẹ́ ìlú madina ni wọ́n ń bẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n jàǹbá àwọn ará madina wọ́n jàǹbá anabi muhammad sallallahu alayhi wa sallam lára kata wá ṣe òun kí lé wọn kúrò madina lọ sí ìlú khaybar khaybar iná wa khaybar tó wà iná anabi sallallahu alayhi wa sallam ó ní agirimẹ́ntì pẹ̀lú wọn pé ẹ̀ máa dáko ń bẹ́ẹ̀ oko tẹ́ ẹ bá ń dá torí pé wàá la fún yín nílẹ̀ yìí oko tẹ́ ẹ bá ń dá nìyẹn ẹ máa pín sí méjì àwo ní apá kan ẹ̀yin ó ní apá kan that is àákódá kan ẹ̀yin náà máa kódá kan eléyìí ni àwọn afẹ́sìn ni wọ́n ń pè ní almukhabara almukhabara nínú business òun ni kéèyàn ní oko kó wá fún yàn kó ní kó máa dáko sí ibà yìí ṣùgbọ́n tó bá jáde ń bẹ́ méjì ni partnership ni lára àwọn ìran partnership tó ń bẹ nínú bísínẹ́sì òun lélẹ́yìí tó ṣe wípé Islam ní ìdájọ́ lórí rẹ̀ so àwọn yahudi ó mọ mú ìdajì nǹkan oko yẹn torí pé àwọn náà ń ṣiṣẹ́ lórí rẹ̀ dẹ́ni ìdajì yóò kú ó táwọn mùsùlùmí tó ráwọn náà nílẹ̀ so wọ́n fi wọ́n sí khaibar náà arákùnrin yìí tí a mọ̀ sí abdullahi ibn sa'al àti muhayyis ibn mas'ud wọn wá jáde lọ sí ìlú khaybar bí ẹni tó fẹ́ lọ ṣòwò ń bẹ́ tó fẹ́ lọ ra dàbí dùn torí pé nǹkan tí wọ́n sábà máa ń gbìjú ń bẹ́ dàbí dùn náà ni wàyí ayáwọ́má idin sulhun ilẹ̀ khaybar yìí ní àsìkò gbà yẹn ó jẹ́ ilẹ̀ tí yahudi àti àwọn mùsùlùmí tí wọ́n jọ ní agirimẹ́ǹtì lé lórí gẹ́gẹ́ bí nǹkan tá a ṣàlàyé fatafarraqa ṣùgbọ́n gbà tí wọ́n dé ibẹ̀ eléyìí lọ sọ́nà báyìí tó ń wá dàbídù tí ó rà lọ eléyìí náà lọ báyìí tó náà wá dàbídù tí ó rà lọ fa'ata muhayyiso ila abdullahi bin sahal wa huwa yatashahatu fi dami qatila ìgbà tí abdullahi tí ó lọ tiẹ̀ bákan náà tí muhayyiso tó náà lọ tiẹ̀ ìgbà tí muhayyiso ó padà rí abdullahi orí lẹ́ni tó ṣe wípé ó ti ṣubú lulẹ̀ lẹ́ni tó ń yínú ẹ̀jẹ̀ lẹ́ni tí wọ́n ti pa fàdáfánà ìgbà tó rí pé ó kú ó sìn fún mọ́kọ́dìmọ̀ madina ó bá lọ sí madina fantalakọ abdulrahman bin sahal abdulrahman ọmọ sahal tó ń ṣe ẹ̀gbọ́n fún muhayi fún abdullahi ọmọ sáàlì tí wọ́n pa wọ muhayyisọ àti muhayyisọ tí òun àti abdullahi ọmọ sáàlì tí wọ́n jọ lọ sí khaybar wà huwayyisọ àti huwayyisọ tóun ń ṣe ìkejì muhayyisọ ilẹ̀ nàbí sallallahu alaihi wasallam àwọn méjèèjì ni wọ́n lọ sọ́dọ̀ ànábìwá muhammad sallallahu alaihi wasallam láti lọ rìpọ́tì kéèsì pé tó mọ̀ ṣẹlẹ̀ ní àwọn èèyàn ta fún ní ilẹ̀ khaybar ìpè máa dáko ìgbà tí abdullahi ọmọ sáàl àti muhayiso tí wọ́n lọ síbẹ̀ láti lọ ṣòwò wọ́n padà pa abdullahi ọmọ sáàl so wọ́n fẹ́ lọ rìpọ́tù kéèsì yẹ fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam fadhaba abdulrahman yatakallam abdulrahman tó ń ṣe ẹ̀gbọ́n àbí àbúrò abdullahi ọmọ sáàl tí wọ́n pa òun fẹ́ sọ̀rọ̀ faqala nabi sallallahu alaihi wa sallam ojúṣe ọlọ́run ọba ní kábìr kábìr díkà àwọn àgbà sọ̀rọ̀ lára ẹ̀kọ́ islam òun ni wípé ẹni tí ń tọ́mù nǹkan bá pa àwọn èèyàn papọ̀ ẹni tí ó bá jẹ́ni tó dàgbà jù láàrin wọn òun ni wọ́n aláwọ̀ kò bọ́ síwájú àfi tó bá jẹ́ bí ọ̀rọ̀ ọ̀run lápèjúwe lànàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ló yanjú yẹn ó ní yẹ omul kawma akra omul kitabillah ẹni tó bá ka tírọ̀ ọlọ́wọ́ bá jù tó ṣe ìfzó rẹ̀ jù tó mọ̀ jù òun ni ó mọ̀ kírun fáwọn èèyàn fẹ̀yìnkánu fi kíra asáwá tó bá ṣe gbogbo àwọn tó ń fẹ́jọ kírun déédéé ni wọ́n níbi kíka alukur'an karim fàcílámù bí sunna lẹ́yìn náà kan ti ẹni tó ní àgbọ́yé ń pa sunna jù kan ti síwájú fẹ̀yìnkánu fi sunna sáwá tó bá ṣe wípé wọ́n bá jẹ́ bákan kan náà níbi sunna anamisa ọlọ́sàn kálọ̀ sotẹ́ wá débi fa akbaru sinna ẹni tó dàgbà jù sọta bá ń sọ̀rọ̀ ọrùn kò ń ṣe pé ẹni tó dàgbà jù òun láti síwájú àyàfi tó bá ṣe wípé ẹni tó dàgbà jù àbí ẹni tó ṣe wípé wọ́n yàn ní máàmù wípé nìyí ní máàmù òun ni wọ́n yàn irú situation bẹ́ẹ̀ kò wáyé pé ẹni tó ṣe wípé ó mọ kéwù jù lọ àbí ó akuran jù lọ ń bẹ ẹni tí wọ́n ti yàn nílé yìí so ló fọ́ tó jẹ́ parí sọ lásán parí ọ̀rọ̀ yẹn ó wá ní wàlàyà ò mọ́nà rọ́jùlù rọ́jùlá fi sultani ibi tí ẹ bá jẹ́ pé òun ló nílẹ̀ ń bẹ́ èyàn ń ṣe mọ́mú fún un àfi ilá bí ìzùní àyàfi pẹ̀lú yọ̀ǹdẹ̀ lápèjúwe èyàn kan wá sílé wa ó wá fẹ́ àwa fẹ́ kírun so èmi tí mo jẹ́ onílé èmi ni màá bọ́ síwájú kódà kẹ́ni ìyẹn mọ kéwù jù mí lọ ìpìlẹ̀ nìyẹn bánabi sọlọ lọ àṣálàm kò ṣe ṣe nu wàláyà ọmọ rọjùlù rọjùlá fi sultani wàlà tẹkìrìmátì lábìlẹ̀ bíìlì ibi tó bá jẹ́ pé èèyàn ni ó jẹ́ ọtọ́rìtì ń bẹ́ òun ló ní nǹkan yẹn àgbọ̀rọ̀ sọ yí pé mo mọ kí ó ju ẹ lọ ìmúlẹ̀ ẹ kí n léèdì rárá ẹni tó bá ní mo mọ kí ó ju ẹ lọ ìmúlẹ̀ ẹ kí n léèdì kò mọ ẹ̀sìn dáadáa náà tó bá mẹ̀sìn dáadáa èyí fi lẹ̀ láìpẹ́ yìí èmi àti kan náà àwọn afáwàká a lọ sí ọ̀dọ̀ kan so ńgbà tá a wá débẹ̀ àwa fẹ́ kí irun asri nílé ẹni yẹn àwọn sọ fún mi pé àwọn èmi máa bọ́ síwájú tí onílé bá yọ̀ǹda ìpè ká lè dìrò mo ní ẹ̀yìn lè máa bọ́ síwájú nìyẹn so wọ́n ń sọ láti lè fi ṣe àpọ́nlé fún mi ni àwọn padà sọ fún onílé ńgbà tó nílé dé pé ẹja kírun onílé ní ẹja kírun wọ́n ṣáà ń tíráyà ti ti àwa síwájú ẹ̀yin náà ló yẹ kẹ́ ẹ kírun so ẹni yìí sọ ó wà surprised ipe ah, owó ń ṣàfà wọn lẹ́yìn náà ló yẹ ká kírun so àwa méjèèjì ni a tò sẹ́yìn ẹni yìí láti kírun ni torí pé kí ni nǹkan tí ẹ̀sìn fi nílẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹni tí ó bá gbẹ́sìn ìyáwó pé kí ni ah, àwa àfa làwa ìwọ ń ṣàfà òyà bọ́sẹ̀yìn ṣùgbọ́n tẹ́sí sọ ní pé wọ́n láyé ọmọ náà rajulu rajula fi sultani wala fi takrimati illa bi èyàn gbọ́rọ̀ pagere síwájú kó lóun fẹ́ líìdì ẹni tó jẹ́ pé òun ni authority níbì kan àbóhun lónílé àyàfi pẹ̀lú kíní pẹ̀lú yọ̀ǹda rẹ̀ so ẹni yìí ni òun gan fún rẹ̀ èyàn mọ̀ pé kíní ó wà honoured pẹ̀lú kíní ẹgbẹ́ ah wọ́n tún ti hàn síwájú ṣùgbọ́n jẹ́ kó yẹ pé n tẹ̀sìn sọ ni so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó pàtàkì púpọ̀ yìí tí ó bá kí n ṣe pé kíní ẹni tó jẹ́ ọba àlú tó jẹ́ mùsùlùmí tí ìsìláàmù rẹ̀ òun ṣe ìsìláàmù ẹlẹ́bọ̀ọ́ òun ló yẹ kó mọ lídìí ẹ afa kan mọ kí ó jùlọ afa yìí ó tó lẹ́yìn ẹni torí pé gangan ni sultan eléyìí ni tí àwọn ẹni ìṣíwájú wa tí wọ́n sì pé kíni tí wọ́n sábà ló fi jẹ́ pé abubakar ọ̀dàláwà ẹnu àtàwọn míì ìgbà tó jẹ́ pé òun fi jẹ́ khalifa ẹni tí ó mọ kéwù ju abubakar lọ ń bẹ that is tó mọ recitation jù lọ ń bẹ anamisọ lásán sọ ó ní kíni akra okun ubayi ló mọ kuraani ká ṣùgbọ́n gbà tó lè pé abubakar ọ̀dàláwà ánìwò ló jẹ khalifa lẹ́yìn rẹ̀ ní lẹ́yìn anábọ̀wá muhammad sọ̀rọ̀ òun náà ló ń lédi irun òun ló ń ṣe gbogbo ẹ̀ ìgbà tí wọ́n náà jẹ́ the same thing ìgbà tí usmanu jẹ́ the same thing ìgbà tí ali jẹ́ the same thing torí pé kí ni àwọn ni authority ní ààyè yẹn so àfáà kan wà ní bọ́ta kó ní ọba mo mọ kí ó jìn lọ tí ọba ò bá ti kí ń ṣe ọba kẹfẹ́rí ni ẹni òun náà ló ní right àti jẹ olórí so kí la fẹ́ ló ń gbé òun ni pé ó ní àwọn situation kọ̀ọ̀kan tó ṣe wípé a ti ti ẹni tó mọ kí ó jù síwájú gẹ́gẹ́ bí irun then tó bá ṣe pé ẹlòmíì tún gbẹ tí wọ́n bá dọ́gba níbi kéwú nípa Quran Karim tó ṣe wípé èèyàn kan mọ súnà jù yẹn kan lọ àátún ti yún síwájú ni so títí èdè bí ọ̀rọ̀ pé ta ló dàgbà jù so èèyàn kan àwọn kan bẹ níbi Quran ìzù wọn déédéé ni níbi ọ̀rọ̀ súnà déédéé ni wọ́n ó wá kó pé ta ló dàgbà jù ẹni tó dàgbà jù làá ti síwájú bí wọ́n jọ ń ṣèrìn àjò rẹ lápèjúwe tí o bá ti ń ṣe pé ẹni tí wọ́n ti yèèyàn kan ní àmì ìrù ìrìn yẹn tán bá ti yẹ̀yàn tí wọ́n bá ti yẹ̀yàn ní ẹni tí wọ́n yẹ̀ ní àmìrù náà ni ó lè dì ó wáyé pẹ́ni tó ṣe pé kí ni ó ń bẹ lẹ́yìn ó mọ̀ jù lọ so gbogbo àwọn kan wọ̀nyí ètò islam ni so nígbà tí àwọn táǹsọ̀ abdulrahman bin bákan náà àti muhayyisọ àti uwayisọ tí wọ́n dọ́rọ̀ anábì wa muhammad sallallahu alaihi wa sallam abdulrahman òun pàgẹ́rẹ́ síwájú láti sọ̀rọ̀ torí wípé kí ni ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ọmọ ìyá tiẹ̀ gẹ́gẹ́ rí muhawisọ àti uwayisọ àwọn méjèèjì yẹn ni wọ́n jẹ́ ọmọ ọ̀nkù ọ̀nkù wọn so anábì muhammad sallallahu alaihi rí pé abdulrahman ó kéré sí àwọn méjèèjì ó wá ní kẹ́bìrì dé sọ̀rọ̀ so ló fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam bàtà wọn kan náà wá ó gbogbo wọn wọn wá sí ọ̀dọ̀ rẹ̀ wọn kọ́ ìsìláàmù fún ìgbà kan so ìgbà tó yá ó ní tẹ́ bá ń ṣe ìrìn bá ń bẹ lórí ìrìn àjò ó ní fàlìyà ummakum akbarukum fàlìyà ummakum akbarukum ẹni tó dàgbà jù ní ẹjọ́ kó lídìí so ó ti wò wọ́n ó rí pé recitation wọn bákan kan náà ni so bẹ́ẹ̀ náà ni irú eléyìí náà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni kábìrì jẹ́ kí àwọn àgbàlagbà kan sọ̀rọ̀ wàhùn àdásùn káwọn òun dẹ̀ ló kéré jù láàrin wọn fàṣàkàtà òbàdàkẹ́ fàtàkàlámà àwọn tán jẹ́ àgbà àwọn méjì náà padà wá sọ̀rọ̀ fàkọ́ọ́lù òjíṣẹ́ ọlọ́mọ wa ni ìgbà tán explain fún ìlú khaybar ní abẹ́ ìjọba madina náà ló wá bó tiẹ̀ jẹ́ pé àwọn yahudi ni wọ́n dominate khaybar ṣùgbọ́n abẹ́ ìjọba madina ló wà so abẹ́ ìjọba anabi muhammad sallallahu alaihi wa sallam náà ní khaybar wa anabi wa ni sallallahu alaihi wa sallam ẹ ti sọ ní tẹ́sọ̀ yìí kí lẹ́fẹ́ ká ṣe atahlifun wàtẹ̀sítọ́hìkúnà kọ́tìlákùn ṣe ẹ ṣe tán àti búra so that ẹni tí ó pa èèyàn yín wọ́n ti jáde sí yín kọlu wàkẹ́ ìfanáhìlífù wọ̀lẹ́mnáṣáàdì bóòlá ṣe fẹ́ búra ipe àwọn ni wọ́n pa èèyàn wa láì ṣe pa ariwo ńgbà tó ń pa a mọ̀ pé ìpìlẹ̀ òun ni pé tá a bá búra a gbọ́dọ̀ búra lórí nǹkan tá a ṣọ́ ṣùgbọ́n ṣáà lè búra lórí nǹkan tó ṣe pé ó wà preponderant náà nínú ọkàn wa ó lè má jẹ certainty ṣùgbọ́n nǹkan tó rinlẹ̀ àwọn àfẹ́sìn aṣọ yìí pé galabatu zọ̀nù tunazzalu manzilata aliyaqin ibi tí preponderance bá wà a máa ń fún un ní ìdájọ́ certain tí ń gbà mí torí gbogbo nǹkan ni a lè mọ́ lè certain lórí gbogbo nǹkan ṣùgbọ́n tó bá wà preponderant ní ipe nǹkan yìí ló jọ lórí ilẹ̀ jù a lè búra lórí irú nǹkan bẹ́ẹ̀ ipe wàláhì bí nǹkan yẹn ṣe rí torí pé nǹkan tó tẹ̀wọ̀n lọ́kàn wa ní gbogbo àwọn nǹkan tí à ń rí ní àwọn ṣàwáìdì nìyẹn ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni pé a gbọ́dọ̀ búra àfi kó ṣe pé kí ni à ń sọ dodo náà ó clear wípé àwọn ẹni wọ̀nyí wọ́n pa wọ́n ta ló pa wọ́n ní tó tẹ̀wọ̀n lọ́kàn wọn náà ni pé ilé àwọn yahudi láwà definitely àwọn yahudi náà ló máa pa wọ́n ni then àwọn yahudi pẹ̀lú àwọn mùsùlùmí as in ìjẹ́ ọ̀tẹ́sìn ó ń bẹ láàrin wọn wọn ní ìkórira fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam bó tiẹ̀ jẹ́ pé wọ́n rí nǹkan míì ṣe wọ́n gbàkámú so nígbà tí wọ́n wá pa abdullahi bin sahali yìí èyí túmọ̀ sí pé àwọn náà máa pa anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní kó kí ṣẹ́ẹ́ṣe tán àti búra ipa àwọn náà pa fatastahikuna pẹ̀lú eléyìí ni ẹ̀ẹ́ lè wà entitled sí kọ́ọ̀tìlàkùn ẹni tó pa èèyàn yìí àwọn qalu wa kayfa nahlif wọ́n ní ìròjìṣẹ́ ọlọ́wọ́ bá bó láyé fẹ́ bóra wà lámì náà ṣáàdì ah witness ibi tán ti ń pa àtàmọ̀pọ̀ pa ni wà lámì náà ra ààrí qala fatubri'ukum yahudu bi khamsina yaminan tẹ́yìn ò bá ti lè ṣe yẹn àwọn yahudi tẹ accuse nísìn á ní kí àwọn náà búra ìbúra àádọ́ta ipa wọn kọ́ làwọn ṣe tọ́mátì búra yẹn ní kéèsì yẹn àáfi síbẹ̀ bẹ́ẹ̀ fọkọ́lù kẹ́yì fọnà àkóso bíi àìmáni kọ́wìn kò fà á wọ́n ní ìròjíṣẹ́ ọlọ́run kẹfẹ́rí làwọn eléyìí wọ́n páyọ̀ ọlọ́run ọba wọ́n lè búra lórí irọ́ fàákọ́lá ònàbí sọ̀lá ọ̀sánàmì ní ẹ̀ǹjì òjíṣẹ́ ọlọ́run ó wá san díà ìṣẹ̀lẹ̀ yẹn láti ọ̀dọ̀ ara rẹ̀ láti lè jẹ́ kí situation yẹn ní kí ó lọ wọ́n fi àdísì ahmed bin zayd nínú hadithi ahmad bin zayd faqala rasul sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ní yuksim khamsuna minkum ala rajulun minhum èèyàn fifteen nù yín wọn ó búra pé èèyàn kan nù wọn ló pa ẹni táwọn suspect táwọn pé pé òun ló ṣiṣẹ́ fayot fabiru mati dead ẹni yìí ni wọn ó tì í sí wọn wọn ó lè ṣe kíni wọn qalu amrun lam nashahadu wọ́n ní ìròjú ṣọ́rọ̀ a witness yẹ o kéfà nahalif bó la ṣe fẹ́ bóra kọ́wàlá fàtòbírí òkun yahudu bí àìmáni hamsina minu àwọn yahudi àwọn abúra èèyàn 15 nu wọn yóò bóra kọ́ọ̀lù ya rasulallah wọ́n ní ìròjú ṣe ọlọ́run ọba kọ́wùn kò fàár àwọn èèyàn tí wọ́n jẹ́ kéfèrí bó la ṣe fẹ́ gba ìbúra wọn gbọ́ fọwọ́dá òrùsù sọlá sálám mí nǹkan mi kébàlì òjíṣẹ́ ọlọ́run ọba ó wá san blood money lati ọ̀dọ̀ rẹ̀ wọ́n fi àdíyí sa'id bin ubayd fakari arusọ́lọ́ asálàm an dama dam. ọlọ́wọ́ bó fẹ́ jẹ́ kí ẹ̀jẹ̀ ọkùnrin yìí ráre fọwọ́dá obì mí àti mi ibìlì sọ́dàkọ́ ojúṣe ọlọ́wọ́ bá ó wá fún wọn ní blood money pẹ̀lú ọgọ́rùn-ún rankumi níbi rankumi tí àwọn èèyàn fi san zaka so eléyìí sọ fún wa ibi tí ẹ̀jẹ̀ ọmọ ènìyàn tó pàtàkì dé tọ́pìkì yìí làwọn àfẹ́sì ń pè ní alkọsáàmà alkọsáàmà òun ni kí àwọn èèyàn kí wọ́n búra ní ìbúra àádọ́ta lórí pé lágbájá ló pa èèyàn wa náà mú àlè búra pé lágbájá ló pa èèyàn wọn àfi ṣe pé kán rí tí àwọn àfẹ́sì ń pè ní aláwùs aláwùs òun ni nǹkan tí ó ń tọ́ka sí nǹkan yẹn bóyá ìjà ń bẹ láàrin ìdílé méjèèjì ìkànnú àwọn ìdílé méjèèjì ó wá lọ sí ọ̀dọ̀ àwọn ìdílé kejì wọn wá rí tán pa so àwọn ìdílé wa insist wípé àwọn ìdílé kejì ló pa èèyàn wọn náà àlè sáré gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tí a mọ̀ sí allah tó bá bẹ ní àárín wọn ò ní pé bí a bí ìjọta tó fojú hàn wípé ìdílé méjèèjì wọn gbàtara wọn mọ ń jà ni so èèyàn kan nù ìdílé méjì wá kú sí ìdílé kejì so in tó súnmọ́ tó tẹ̀wọ̀n ni wípé inú ìdílé kejì yẹn ni wọ́n ti pa tí àwọn ìdílé tán pé èèyàn wá sọ yí pé àwọn ó gbẹ̀sán ni ipa àwọn ó gbẹ̀sán ni ìtẹ́sí nìkan ṣe wò ni pé ṣe é ṣe tán láti búra that is èèyàn fifty nù yín nínú ìdílé titi yín tí wọ́n jẹ́ àwọn èèyàn tí ó jogun ẹni tí wọ́n padà rect téèyàn fifty nu yín bá ti lè bóra that is ẹ lè dúró lórí pé n tẹ́ sọ yìí bó ṣe rí nìyẹn so ẹ wá pọ́ǹtì ẹni tí ẹ fẹ́ mú nínú ìdílé yẹn ìpẹ́ni rẹ̀ rò pé ó ṣe náà ìgbà yẹn òun ni wọ́n tó sọ pé wọ́n gbẹ̀sán àbí kó ṣe pé ìdílé ẹni wọ́n accuse as the other Uh, uh, group òun ni wọ́n accuse as a whole ìgbà yẹn ni wọ́n sọ wípé kí ni wọ́n fẹ́ gba ẹ̀sán lórí ẹ̀ náà mẹ́lòmí lè wò pé ókè bó la ṣe fẹ́ gbélé ìgbọ́ in tí ò ní ẹ̀rí mi náà ń gbà gbọ́ bẹ́ẹ̀ for instance wọ́n á sọ wípé wọ́n jalè níbì kan bó lè yẹ fẹ́ mọ̀ pé lágbáyá ló jalè níbì kan wọ́n á láṣà investigation kan bí wọ́n pa padà ṣe test kan bí wọ́n lo kíní fíńgà kíní kan láti lè fi dictate ẹni tí result yẹn bá mú jáde náà ni wọ́n á mú wọ́n rí ngbà tó ń ṣe nǹkan yẹn ṣùgbọ́n torí pé òkè bí a fingerprint yẹn nìyẹn òun ni ngbà tán lọ ṣe test kan fingerprint yẹn wá sọ pé kíní yìí lágbájá ló máa ní náà possibility kí result yẹn kó jẹ́ wrong result wà ó ti ń sìn kódà kó ṣe pé the best lab ni wọ́n ti ṣe torí pé ìtàn sọ ọmọ ìyàn ló máa operate ẹni so ká dúró tì í tí ọlọ́run ọba subhanahu wa ta'ala approve ó bẹ́tà ju pé kí ni ká gba àdànù ká wá mú yìí tó ṣe wípé àwa rò pé ó dá títí wa náà dẹ̀ ní possibility pé kí ni òun náà lè gbòòrò wá torí pé àmọye àwọn test wọ́n ti ṣe ní láàbù lóríṣiríṣi tó ṣe wípé kò bá mu torí ẹ̀yẹ pé kí ni àwọn the best labs wọ́n ti ṣe wọ́n ṣe tẹ́sì kan láàbù kan tó ṣe kó wà reliable wọ́n tún ṣe ń bomi iná tó wà reliable result wọ́n dẹ̀ mọ conflict. a ti sọ kéèsì kan nú àwọn ọmọ ya wa tó ṣe yí pé ìgbà tí wọ́n lọ ṣe test fún ní test tó dẹ̀ wà reliable ní èkó yìí náà ni wọ́n ti ṣe é ìgbà tí consultant kan tó wá wo test yẹn tó wo result yẹn ó wo ó wo patient ó ní test yìí ní ipe irọ́ ni tó mú jẹ́ pé kí ni lára àwọn the most reliable place or places lẹ́kọ̀ọ́ ni wọ́n ti ṣe test yẹn ni ó ní tí kìíní ẹ̀ bá fi lè rí bí wọ́n ṣe kọ sí ìbàyí ẹni yóò ní mọ̀ ọba láyé ni ó ní fọ̀tífà pẹ̀ ní ṣì ń láyé kéèsì ò tí wọ́ọ̀sì dé ibi tí test yìí ni tó ń suggest wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ treatment lórí ẹni yẹ alhamdulillah afáwa àpòpadà lálàáfíà tó ṣe pé àwọn èèyàn wọ́n á fẹ́ lè jiyàn pé ṣé ni yóò ní ṣe kíní ṣé ò ní ṣe ni yóò ṣì mọ̀ bẹ́ láyé látara ibi tí kíní ẹ̀ tí ó dé ń gbà yẹn ṣùgbọ́n kí la fẹ́ ló ń belẹ̀ òun ni wípé àwọn nǹkan tí àwa náà rí láìlé lórí galabatu von in tí a lè pè ní ah, preponderance òun la fi ń gbára lé lórí ni náà ìpè kíní ẹni hundred percent to perfect ní nǹkan bí two thousand and four ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ aboyún kan tó ṣe pé ó lóyún lára àwọn the most qualified uh, doctors ló attend sí aláboyún yìí wọ́n dẹ̀ ń ṣe gbogbo test wọn á ní kan lọ bíbá wọn test tán ṣe wọn á ní kí ni fortunes àbí baby tó wà nú ni ó wà òkè kò sí problem gbẹ̀ngbà tí obìnrin yẹn máa bí ọmọ yẹn ni ó bí ọmọ yẹn lólórí méjì ó wọ́n sọ fún dókítà pé ah bọ́tí tẹ́ sọ fún mi ní dókítà ní bẹ́ẹ̀ ni ìtí result ń gbé jáde nìyẹn ibi tó dẹ̀ ti ń ṣe test yìí ni lára àwọn ibi tó wà ní láìbójú ni pépà gbé àyẹn ó gbé saudi so àwọn cases míì náà ẹni tó ṣe pọ́n wá ní òkè á ah, wípé atọ́ ò lè dọ́mọ́ ní nàìjíríà yìí náà ni wọ́n látọ̀ rẹ̀ ò lè dọ́mọ́ ṣùgbọ́n ìyàwó rẹ̀ bímọ àkọ́kọ́ àwọn òpin wọn ti látọ̀ òun ò lè dọ́mọ́ bó lọmọ yìí ṣe fẹ́ bóyá òun ìfẹ́ jọmọ o àfi káwọn lọ ṣe dna wọn kúrò nàìjíríà wọn lọ abroad lọ ṣe dna wọn lọmọ ẹ náà ni wọn tún lọ tún test àtọ̀ṣe wọn sì látọ̀ lè dọ́mọ náà ni ọmọ ẹlẹ́ẹ̀kejì náà tún wáyé bẹ́ẹ̀ the same thing náà ni wọn ní kò lè ṣe kínní kò lè dọ́mọ náà ni so àwọn cases báyìí náà wà dáadáa so yìí tá a fẹ́ sọ pé hundred percent ní la fẹ́ gbára lé òun náà ṣe gbára lé hundred percent so intestine sọ onígbókè àwọn èyí tán bá búra tí gbogbo òdílé yìí àbẹ́yàn fifty nínú wọn tí wọ́n búra nú àwọn tí wọ́n súnmọ́ òkú pẹ́kípẹ́kí yàtọ̀ sí àwọn tán jóbìnrin ọkùnrin gbogbo wọn ó jẹ tán bá fi lè búra pé lágbájá nu ìdílé yìí àbí lágbájá òun ló pa èèyàn wa on condition pé kí ni n tán pé ní allowance òǹbẹ̀ńlẹ̀ oníbíyà pé ìjà ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ tí ò bá síjà láàrin wọn àbí wọn rí sáìnì nǹkan tí ó jọ wọn bẹ́ẹ̀ bíi nísìnyí wọ́n rí i pé ńgbà tọ́kàn rí i pé èèyàn wọn kú sílẹ̀ àwọn gbà táwọn lọ wọ́n rí ẹni tí ó kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni ó mọ ọbẹ̀ dání wọ́n dẹ̀ rí èèyàn tó yí inú ẹ̀jẹ̀ wọ́n rí ẹ̀jẹ̀ níbi ọbẹ̀ ṣùgbọ́n wọn rí gbà tó ń dùn ní eléyìí láòsù ni àwọn ẹbí yẹn lè gùnlé lórí pé kíni eléyìí lára àwọn nǹkan tó tẹ̀wọ̀n yìí pé kíni ẹni yìí ló pa kẹ́ tó mọ́ pé kíni wọ́n rí ìgbà tó ń pa ṣùgbọ́n àwọn nǹkan tí ó sọ̀rọ̀ àǹdí kíní ẹ̀ ó ń fi rinlẹ̀ pé ẹni yìí ó máa mọ̀ ń pa nǹkan ẹ̀ so ẹ̀sìn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe lè búra èèyàn fifteen nu yín tó jẹ́ ọkùnrin bákan náà tí wọ́n jẹ́ ni tó súnmọ́ òkú pẹ́kipẹ́ki tí ó ń ṣe pé àwọn tí wọ́n jẹ́ extended family tẹ́bá lè búra ẹnìyẹn wọ́n ó ṣe ìdájọ́ pípa lè lórí ni so nígbà tánimù sọ̀rọ̀ lásán tó so eléyìí fún àwọn sàábé yìí muhayiso àti uwayiso àti abdulrahman bin sa'ad wọ́n ní àwọn ò lè búra torí pé àwọn ò rí nǹkan yẹn ànábìrin tẹ́ ẹ̀ ti lè búra a wà lè fi ọ̀rọ̀ tẹ́ sọ yìí ká fi àwọn yahudi ara déédéé nìyẹn the fact pé ìyẹn ni ó mú ẹjọ́ wá bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ó gbẹ́jọ́ wá bẹ́ẹ̀ ọmọ rẹ ó gbẹ́jọ́ wá bẹ́ẹ̀ bàbá rẹ̀ ó gbẹ́jọ́ wá bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé kó o sáré ṣe o sáré tẹ̀lé ó pọ́sùn kó ṣe pé wa ta'ala ó ní ni tí ó máa ni kódà kó ṣe pé wàhálà wàhálà kódà kó ṣe pé against ara yìí ọ̀nà wo láàfin jẹ́rìí against ara wa ó mọ̀ pé wọ́n lo ṣe nǹkan ó ní láti máa parọ́ kí ní èmi mo ṣe ó jẹ́rìí takò rẹ̀ nù kódà kó ṣe pé ó jẹ́ bàbá yín á ntí bàbá mi ṣe ìtẹ̀ ṣe yìí ò dáa kó jẹ́ ya ìtẹ̀ ṣe yìí ò dáa ṣùgbọ́n kí ẹlẹ́yàmẹ̀yà múyàn wípé á ah, bàbá mi ọmọ mi màá dìfẹ́ndì ẹ̀ náà ni kò bá jẹ́ pé kí kéèyàn mọ̀ pé ọmọ èèyàn jẹ̀bi bàbá yẹn jẹ̀bi ìyá yẹn jẹ̀bi àbúrò yẹn jẹ̀bi ṣùgbọ́n torí pé kí ni ẹ̀jẹ̀ mi ní èèyàn mi ní gbogbo ọ̀rọ̀ dìfẹ́ndì ẹ̀ islam lòdì sí lè so anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni a ah, wà lè fi yẹn mú àwọn ìyàwó rí torí pé nǹkan nísìn ẹ̀kẹ́ búra ẹ̀ lè búra náà ìpìlẹ̀ kọ́ nìkan búra ìpìlẹ̀ nìkan mú evidence wa torí pé ntànàbíwa muhammad sallallahu alaihi wa sallam tó sọ òní pé albayyinatu ala al-mudda'i ẹni tó ń kílèmù pé nǹkan báyìí tòun ni àbí nǹkan báyìí báyìí ni ó yẹ kó mú evidence wá wàlíyẹmínú alẹ́lmúdà àléyìí ẹni tí wọ́n accuse òun ó búra pé ah, wàláì nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ ah, wàláì mi mo ní kíní yìí ó ti ń sìn kò ń ṣe onípìlẹ̀ evidence pé wọ́n lo nídà sókè yẹn kan sọ pé wàláì mi mo ní kò tí kò mú evidence wa òun kọ́ lẹ́yẹ kó búra ẹni tí ó búra ni ó sọ pé wàláhì ìwọ kọ́ ló ní èmi mo ní ṣùgbọ́n mo fẹ́ kílẹ̀mù nǹkan lọ́dọ̀ èèyàn èmi máa mú evidence wa in tó fi jẹ́ tèmi rìsíìtì tí mo fi ra alápèjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ màá mú yẹn wá then ẹni kejì ní òun ni a búra lórí pé nǹkan yìí ò ṣe tèmi ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹni tó fẹ́ kílẹ̀mù nǹkan gbà mí òun náà lè búra tí ò bá sí nǹkan tí ó lè fi ṣe ẹ̀rí direct ó lè búra pàtàkì tó wá ṣe pé àwọn nǹkan ọ̀yẹn nǹkan tó sọ̀rọ̀ eh, ń di ẹ̀yìn tó ní àwọn evidences tó jìnnà díẹ̀ lápèjúwe ọkùnrin kan àtobìnrin kan ọjọ́ ń fọ ọ̀rọ̀ jìlbáàbù obìnrin ní èmi mo ní jìlbáàbù yìí ọkùnrin ẹni wa wọ́kọ́ lónìí náà tọ́wá ní kóbìnrin ẹ̀mú evidence wá pọ́n lóní jìlbáàbù ni kò rẹ̀ evidence present pé receipt tó ń fi rà á àwọn àfáàní situation báyìí ọkùnrin sábà ń wọ́ jáàbù ni àbí obìnrin ni máa wọ́ jáàbù so obìnrin yẹn òun ni àáfẹ́ fi sọ́dọ̀ rẹ̀ torí pé àárín tán pè ní kọ̀rínà òun ni nǹkan tí ó ń tọ́ka sí pé ẹni tó ń claim kìíní ìdó ó lè mọ́ evidence mú wá pòun lòun ní nǹkan yìí ṣùgbọ́n àwọn obìnrin táwọn máa ń mú jáàbù ni bóò ni wọ́n ó ṣe pé wọ́n lo ní so wọ́n lè ní kó búra nu situation yẹn ipò òun ló ní wìtì búra tó wá búra ní wọ́n lè fún so ọkùnrin yẹn òun ni ó mú kíní wá láti lè ṣe kíní láti lè fi defend nǹkan so irú ẹ̀ ní irú kéèsì eléyìí tó ṣe wípé wọ́n rí laos ìjà ń bẹ láàrin àwọn mùsùlùmí àtàwọn yahudi ọ̀dọ̀ wọn dẹ̀ ló wà tí wọ́n fi pa á ṣùgbọ́n àwọn fẹ́ kọ́ wípé kíní ní táwọn kan claim yẹn kánẹ́bí sọ lásán kó execute ẹ̀ bẹ́ẹ̀ kọfí ṣàwùtú èèyàn tó pa wọn láàrin ara wọn kán bára wọn sọ̀rọ̀ kọ́dẹ̀ ṣe kan execute ẹnìyẹn anẹ́bí sọ lásán ní tẹ́ bá ti lè búra téèyàn fifty nu yín bá lè búra ipa wọn ni wọ́n pa wọ́n á fi ṣàwùtú ẹnìyẹn abẹnitẹ́yìn bá kẹ́fín nu wọn ni wọ́n á ṣe dájọ́ lè lórí wọ́n pa padà àwọn ṣe kí ni wọ́n sá wọ́n ní a ah, witness ẹ̀ ànábi tẹ́ ẹ̀ bá ti wá lè búra ní àkàlẹ́ mú wọn kálá pa wọn bẹ́ẹ̀ so nísìnyí ntẹ tẹ ti sọdọ wọn yìí àwọn náà lè ti kúrò ní pẹlú kan sọ wípé kí ni káwọn náà búra pé àwọn kan náà ṣe àwọn ah, ní ìròyìn ojúṣe ọlọ́wọ́ bá kẹfẹ́ nílànà ilé wọn lè parọ́ àdẹ́mísọ lásán kò sí níta bẹ́ẹ̀ ṣe tẹ́yìn ò bá ti lè búra ni àá sọ́dọ̀ titi wọn ni tọ́mọdé ti búra ni tán láwọn kọ́ làwọn ṣe àáfilẹ̀ ṣùgbọ́n ní sọ̀rọ̀ last time rescue situation yẹ pẹ̀lú pé nínú rankumi sọ́dọ́kà ó mú o fi fún wọn ó fún wọn ní ọgọ́rùn rankumi láti lè fi rescue situation yẹ so eléyìí ó jẹ́ nǹkan tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ti ṣe bó ti jẹ́ pé alkọsáàmà yìí nǹkan tó ti máa ń practice nígbà jàìlíyà tẹ́lẹ̀ náà ni àwọn lárúbáwá máa ń lò láàrin ara wọn ṣùgbọ́n anabi sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá ní kó adjust àwọn òfin kankan bẹ́ẹ̀ ni so ló fi di nǹkan tí wọ́n máa ń lò nínú islam so alkọsáàmà iye àìmánu mukarrara òun ni kéèyàn búra ní àmọ́ iye ìgbà bí kan búra níbi fifty times so àwọn tí ó dẹ̀ búra yẹn wọn ó jẹ́ different people ni wọn ó búra gbogbo wọn á dẹ̀ jẹ́ ọkùnrin á dẹ̀ jẹ́ àwọn tán súnmọ́ òkú yẹn ní súnsúnmọ́ pọ́n lè jogbo ẹ̀ pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ ẹni tí wọ́n lè jogun rẹ̀ ní jíjogun wípé wọ́n lè kó ogun tó bá kú lẹ̀ tí àwọn afẹ́sìn pè ní àwọn asọ́ba so eléyìí òfin ẹ̀sìn nìyí so lábẹ́ wípé kò tọ́ láti lè pa èèyàn náà òní nǹkan tí hadithi tí ó darí lórí. inṣàlá àtúmà tẹ̀síwájú nígbà mi abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ìtì ẹbára sọ ní ààrẹ ìpọ́lọ́n bá kí ojú kúrò fẹ́ ní kọ̀ọ̀kan wa ó fi ẹ̀sìn islam kí ó fi ọkàn wa rinlẹ̀ lórí rẹ̀ ó jẹ́ kí ó lè ṣe wá ní àǹfààní kọ́nà bá subhanahu wa ta'ala kí ó ṣe àmì kọ̀ọ̀kan wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka la umma bihamdika shara la ilaha illa anta astaghfiruka wa atubu aleykum salaam. evidence wà pé ó máa mọ̀ pa pé kò mọ̀ mọ̀. naam alhamdulillah, salatu salam ala rasulillah abad ẹni tí ó bá ṣe mistake pa èèyàn tí bí àwọn fámìlì wọn ṣàforíjì fún ẹni yẹn so kéèsì ìyẹn ti lọ nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ jíjẹ ogún ṣé yóò jogún àbí ò ní jogún ẹnu àwọn àfọwọ́kò lórí ẹni that is èèyàn pẹ ẹni tí ó jẹni tí ó yẹ kó jogún rẹ̀ nípìnlẹ̀ mistakenly tó bá ṣe pé wọ́n mọ̀ pa ni ìyẹn ẹnu kò lórí ẹ láyé rí sùn kọ́tì òjíṣẹ́ ọlọ́run bá ní ẹni tí ó bá pààyàn ò lè jogún ẹni tó pa ọmọ pa bàbá rẹ̀ nítorí kó lè bá jogún ẹ bí ó pé bàbá yìí ti ń pẹ́ láyé ju ah, káwọ́ tètè lọ káwọn lè mọ gbádùn ogún tí wọ́n bá ti ka eléyìí wọ́n á dínà ẹ̀ ní ogún yẹn àwọn afáàmọ̀ sọ wípé manista àjẹlẹ̀ ṣe àkọ́bùlà àwa ní ọ̀rọ̀ kí bàbá hẹ́rìmà ni ẹni tó bá kánjú láti ṣe nǹkan síwájú kásìkò rẹ̀ tó tó ẹ dìná ẹ ní nǹkan tí ó ń kánjú léyìn so òfin ẹ̀sìn nìyẹn ṣùgbọ́n tó bá ṣe pé mistakenly ló fi pa kò mọ̀ọ́mọ̀ pa mistakenly ni so irú ọmọ yẹn àwọn mọ̀lẹ́bí tí wọ́n á jogún ẹ̀ náà ni wọ́n á san díyà yẹn nísìnyí ìyàwó ó ṣe mistakenly ó fi pa ọkọ àbí vice versa so àwọn tí ó assist ìkíní kejì wọn láti san nǹkan tí wọ́n ṣe yẹn òun ni àwọn ẹbí àwọn ẹbí tó ṣe pé àwọn náà ni wọ́n á jogun rẹ̀ ó ti wá ṣẹlẹ̀ nísìnyí ó ti dáràn mistakenly èyí tó ṣe pé iná lẹ́ jogun ẹ̀ náà lẹ́ bá gbé kíní ẹ̀ bẹ́ẹ̀ sì ni unlike ẹni wọn mọ̀ pààyàn tí àwọn mọ̀lẹ́bí ẹni tán pa bá ní àwọn fẹ́ gba owó ẹ̀jẹ̀ àwọn ò pa á padà òun ló máa san nǹkan ẹ̀ fún rẹ̀ torí lè ó mọ ọmọ dára ni ṣùgbọ́n tó bá ṣe mistake ni àwọn ẹbí nàìjíríà ni wọ́n ara lè rand ni wọ́n á mú ni wọ́n á san di yẹn náà di yẹn tán bá wá san ẹni tí ó ṣe mistake pààyàn ó ti ń sìn kò ní jẹ́ ń bi yẹn ṣé ẹ clear ṣùgbọ́n ṣé yóò tiẹ̀ jogún rárá ṣé yóò jogún rárá pẹ̀lú pé ó ṣe mistake pa èèyàn so eléyìí òun ni nǹkan tí ẹran àfókò lé lórí àwọn afáǹgbà àwọn míì gbà pé kíni ó ṣe mistake ni so a lè yọkúrò lówó àwọn míì ní no a máa yọkúrò kí ló dé wọn dáná sọ pé láyé ti kọ̀ọ̀tì ẹni tó pààyàn kò ní jogún ẹni tó pa so ànábì sọ pé tó bá mọ̀ọ́mọ̀ pa àbí kò mọ̀ọ́mọ̀ pa ẹni tó bá pààyàn ò ní jogún ẹni tó pa òun ni tánàbì sọ ni so ìṣẹ̀ṣẹ̀ máa pín sí méjì pé àdífin ẹni tó bá máa wọ́n pa èèyàn ní ombawi so wallahu alam ẹnu àwọn afẹ́sì kòkò lórí ìtumọ̀ la yarithul qatil ẹni tí ó bá pààyàn kò ní jọ ogún so ṣé ẹni tó máa pààyàn ló ń sọ ni àbí àtẹni tí kò máa máa pààyàn náà bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbà wípé àtẹni tó máa máa pààyàn àtẹni tí ó máa máa pààyàn kò ní jogún náà ni eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wà lórí ẹni wallahu a'lam. náà ẹni tí ó ṣe mistake pààyàn tí àwọn ẹbí rẹ̀ tí wọ́n ní owó kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ eléyìí náà àwọn afẹ́sì wọ́n ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ àwọn kan ní gbàtàn bá ti ní láyò kálífòlá onafsan ilá ó sáà ó túnmọ̀ sí pé nǹkan yẹn ó nìyẹn àwọn kan ní wọ́n á dá padà sí treasury islam that is wọ́n á dá padà sí betul mal ìjọba ni ó ṣe kìnnì ni ó sàn kìnnì yẹn torí wípé àwọn tí wọ́n pe èèyàn wọn ẹ̀tọ́ tí wọ́n wà involved so ìjọba ní àsán ní àpò rẹ̀ nígbà tí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n bá rí wípé àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ẹni yìí wọn ní owó àti san díà ni sọ wípé káfílẹ̀ bẹ́ẹ̀ ni so wọ́n ní irú situation bẹ́ẹ̀ ìjọba yóò san ìjọba islam yóò san àwọn kan náà àwọn afáà ní òṣùbù nìyẹn so àwọn kan ní pé tí ẹni tí ó pààyàn gangan tó bá ṣe pé òun ní definitely òun náà ló máa san nìyẹn torí pé òun gangan lọ̀rọ̀ kàn ló fi kan àwọn èèyàn rẹ̀ so tóun bá ní owó yẹn òun gangan fúnra ẹ̀ ní asán so kó tó di pé kí ni àábọ̀ síbi ọ̀rọ̀ ìjọba àbí ká tó sọ pé yóò ṣubú fún fún wọn ni ṣùgbọ́n kókó bẹ̀ ni pé tí owó bá ti jáde wọn ṣe kí tí àwọn mọ̀lẹ́bí ẹni tá dẹ̀ pààyàn tápa èèyàn wọn mistakenly tán bá láwọn ṣàmójúkúrò yóò padà ṣubú náà nìyẹn nǹkan yẹn ó ṣubú fún wọn so torí pé kò sí tó fẹ́ ṣe ẹni tí ó pààyàn pé òǹkan fún rẹ ò lówó àwọn mọ̀lẹ́bí rẹ ò lówó ìjọba gun rẹ dé àti sanwó so wọn á fi bẹ́ẹ̀ wallahu alam subhanaka allahumma bihamdika ilaha illa anta astaghfiruka